my people, come and hear Oh, come and hear The secret between baba mohbad and mama mohbad The secret voice notes di secret voice recordings guys mo na come hear a lot is happening oh! i dey look am say eh hmm mama mohbad the money wey you collect so e dey haunt you but you no wan you no wan admit am and i still believe that there is a lot happening between baba mohbad and iya mohbad that they are not saying on top this uh, mohbad rip as di government and uh, ọba elegushi dey drag their own legbelegbe for up baba mohbad and mama mohbad dey drag their own legbelegbe for guys mo na like and subscribe to dis channel mo na see di ogbonge ogbonge hey, secret wey dis two just leak for us o lọ ṣe DNA e. mo sì ń gbọ́ sí pọ́sìtẹ̀ pé Mohbad ń bèrè DNA e lọ́wọ́ ya ló ń bèrè ìjòsí e, ń bèrè DNA lọ́wọ́ ya Mohbad tètè kò tètè lọ ṣe kò sẹ́ni tó dájú omi kò má ṣe láti lẹ̀ láti láti bẹ̀rẹ̀ tó fẹ́ ṣe DNA ò rí ṣe pẹ̀lú gbogbo ó tó ń gbọ́ sí rí DNA ṣe lọ ṣe o tètè kájà ayé ẹ má bàa bàjẹ́ kò tètè lọ ṣe DNA tó fẹ́ ṣe kò sẹ́ni tó dájú. lásìkò alágbe tá ń ṣe ìyàwó òun àríwò kò kọ̀ wá ṣáà lọ ṣe DNA ṣé gbogbo èpè tán wá ṣẹ́ yẹn ìwọ ló máa forí ko kò ṣe mi o àfi tí mo bá sì wù èpè èpè máa mú mi ṣùgbọ́n tí mo bá sì wù èpè èpè ò lè mú mi o ìwọ ló ní o dna o ṣé gbogbo ìgbé tó ń kéye irọ́ ni ṣé gbogbo ìpè tó ń ṣe fáwa yẹn àwa fi ń sanra ni ìpè á máa dàlí ẹ lórí ṣé wọn pé wọn ní kó má sin ọmọ yẹn gbà tó lọ sí gbà yẹn ṣé wọn pé lọ sí olóṣìkú olọsí mo ló máa dídìde ṣèbí wo wàhálà tó dá sílẹ̀ sọ́run ara ẹ̀ òbọ̀n ara rẹ̀ dá wàhálà sí òdá wàhálà rẹ̀ sọ́run wa o ọ̀run ara ẹ̀ òun ló máa fi gbé e fìyà jẹ mí o fẹ́ fìyà jẹ ìyàwó ọmọ ẹ o fẹ́ fìyà jẹ ọmọ ọmọ ẹ o fẹ́ fìyà jẹ ọmọ àdúrà tó bí o wá sọ̀rọ̀ wa láì da ẹbí kan tó ní. mo rò bí ìyá ẹ sọ pé bàbá kọ́ ló ní àdúrà ni ẹ tún wo bí tó ti sọ bí ó ní o fẹ́ fìyà jẹ àdúrà ọmọ ẹ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. wọ́n á ṣe ìṣẹ̀rọ̀ ṣẹ́wó èmi ò ní gbọ́ ibi tó bá wù ẹ́ kó gbà lọ kó máa sọ̀rọ̀ àwọn òru ẹ mọ́ àwọn òru ẹ ṣẹ́ àwọn á ní sùúrù fún ẹ ṣáà lọ ṣe DNA three days fún ẹ. mi o wọn kì í bínú ọlọ́run o àbátẹ̀yìn tẹ mẹ́nu kúrò lọ́rọ̀ ní ayílẹ̀ máa bàjẹ́ pẹ̀lú bó ṣe ń gbogbo yín gbọ́ bẹ̀ yẹn máa mú rí kọ́gọ́ the music is in the family music is in family abẹ́ ẹ̀gbọ́n ni ó bú bàbá títí ó pé bàbá ò ọ ó tún bú wọn ẹ ṣaṣangele náà ẹ tún gbọ́ ẹ tún ẹ tún gbọ́ mo bọ̀ mo bọ̀ ẹ máa gbọ́. mi ò wọn kì í bínú ọlọ́run o àtẹnìjẹ lẹ́nu kúrò lọ́rọ̀ mi ayé ẹ̀ máa bàjẹ́ pẹ̀lú bó ṣe ń bà mí jẹ́ bàbá ló ń bá wíyẹn o. tí abanijẹ́ bá ti dẹ́kun àti banijẹ́ ìjọ ẹ̀ la máa bàjẹ́ kanlẹ̀ irú gbogbo bàjẹ́ tó ń bà mí jẹ́ ayé ẹ̀ ló ń bàjẹ́ tó bá mọ̀ ọjọ́ ọ̀la ẹ̀ ló ń bàjẹ́ ẹ̀yìn ẹ̀ ló ń bàjẹ́ gbogbo ṣe ń bà mí jẹ́ kiri yẹn kó fúnra rẹ̀ ló pa ọmọ ẹ̀ ló sọ pé tó bá ṣe pátá o máa rògbò ẹ̀ àbí torí ẹ̀ ló ṣe pa ìwọ gangan ló pa wọ́n sọ fún tó bá ti pátọ̀ ìwọ ìwọ bàbá ọmọ tí ẹ jẹ́ kú ṣe báyìí ṣé abiyamọ ìwọ yìí ọmọ tí ẹ kú ṣé mi nìkan mo kọ́kọ́ máa kúrò ní ọkọ ni ṣebí wọ́n ló lé mi lọ wo wàá rí ìran wò mo fẹ́ kó ṣe fíìmù ẹ̀ tán ni kó ṣe fíìmù ẹ̀ tán. fúnra rẹ̀. àbẹ́ ẹ̀gbọ́n Mohbad ó ní bàbá ló pa ọmọ yẹn Oni o sọ pé tó bá pàwọ́ arógo ẹ lò ẹ wo gbogbo nǹkan tí Wùnmí Kọ́yà Èkó máa sọ o pe bàbá olórí burúkú yín wá ń sọ pé wọ́n da ẹbí wọn rú ṣé àwa ni ìyá Mohbad tó ń sọ̀rọ̀ yìí àbọ̀ nǹkan ló sọ̀rọ̀ ohun tútù lẹ́ǹkan tó ń pe bàbá ní dádì dádì tí bàbá náà ní mọ́mì mọ́mì ẹ wo bó ṣe ń fi ohun tútù bára wọn sọ̀rọ̀ all of a sudden ìyá Mohbad di ìyá àwọn ìyá àwọn MC Olúọmọ ó di ìyá tout ó mu lóhun òkè lóhun òkè ó ń ṣiṣẹ́ owó tán fún ni ẹ jẹ́ kí n tún play fún yín torí pé ijó tí abanijẹ́ bá ti dẹ́kun àti banijẹ́ ìjọ ẹ̀ la máa bàjẹ́ kanlẹ̀ ṣé gbogbo bàjẹ́ tó ń banijẹ́ ayé ẹ̀ ló ń bàjẹ́ tó bá mọ̀ ọjọ́ ọ̀la ẹ̀ ló ń bàjẹ́ ẹ̀yìn ẹ̀ ló ń bàjẹ́ gbogbo ṣé ń banijẹ́ kiri ẹ̀ rẹ̀ ló pa ọmọ ẹ̀ lóye sọ wípé tó bá ṣe pátọ́ o máa rógo lù àbí torí ẹ̀ ló ṣe pa ìwọ gangan ló pa wọ́n sọ pé tó bá ti pátọ́ ìwọ ìwọ bàbá ọmọ tí ẹ jẹ́ kù ó ṣe báyìí ṣé abiyamọ nìwọ yìí ọmọ tí ẹ kú ṣé mi nìkan mo kọ́kọ́ máa kúrò ní ọkọ ni ṣebí wọ́n ló lé mi lọ wàá rí ìran mo fẹ́ kó ṣe fíìmù ẹ̀ tán ni kó ṣe fíìmù ẹ̀ tán lè ní ẹ torí owó nǹkan tó ń ṣe fún mi náà ló ń ṣe fọmọ ó lè ní ẹ ó fẹ́ jogún ọmọ ó tún fẹ́ jogún ọmọ ọmọ ẹ ẹ sùn ọlọ́nogún ó ṣàbímọ ó lè torí owó nǹkan tó fojú mi rí náà nìyẹn èmi wa ń bà mí jẹ́ kiri bọ́lọ̀ ṣe máa bà sí ẹ jẹ́ nìyẹn ọlọ́run máa bà ẹ sí ẹ jẹ́ ìwọ ló ń bẹ̀ mí jẹ́ ṣùgbọ́n náà máa bà ẹ jẹ́. Hmm. ṣé gbogbo yín gbọ́ nǹkan tó sọ nǹkan tí wùmí náà update nìyẹn ṣe rántí ó ní bàbá fẹ́ jogún Mohbad wọ́n fẹ́ jogún Liam Wùmí ṣé ogún ìyálà ìyá ẹ̀ ni olórí burúkú olórí burúkú Wùmí ṣọmọ pé nǹkan tó fún sínú ìbọn nìbọn fún jáde ẹ wò ya Mohbad tí ọmọ ẹ̀ kú ta ni ò bá máa sunkún kọ́ máa sọ pé ẹ dìde màmá ẹ sọ̀rọ̀ ni kọ́ sọ pé kò lè sọ̀rọ̀ fún ọjọ́ odidi oṣù kan ẹ wo one thirty mi ẹ wo ṣaṣangele ara ń ta wọn gan pé kí bàbá lọ sin ọmọ bàbá yìí dẹ̀ sọ pé òun ò sin ọmọ ó náà tì tí DNA bá wà carried out ẹ wo bí ìyá Mohbad ṣe ń pe bàbá yìí tó ń ṣépè fún kí ló ń dùn ìyá Mohbad pé kan lọ sin ọmọ ìyá Mohbad wọn ò bá sin ọmọ irun Mohbad anything lára Mohbad wọn lè fi ṣe DNA ṣebí DNA kọ́ ni wà tí Wùnmí ti lọ ṣe yẹn bó ṣe máa lo bàbá náà nìyẹn àmọ́ rọ̀fà Mohbad wà láyé ìyá Wùnmí what is your problem? ó ní bàbá owó tó ń gbà ní ó jẹ́ kó sanmọ́ ṣebí sínétọ́ sex toy shop tó lulẹ̀ eventually ìgbà tó wẹ̀pù Wùnmí gbogbo àwọn tó bá ti ti Wùnmí lẹ́yìn gbogbo àwọn tó bá ti ṣàánú Wùnmí lókè ọ̀rọ̀ Mohbad ọmọ máa lulẹ̀ ni tó bá ti ń lu tẹ́lẹ̀ tó ń dún fún wọn ó máa máa bẹ́ fún wọn ni kò ní dún fún wọn mọ́ lágbára Ọlọ́run àbí tí mo sọ yẹ yín ìyá Mohbad kí ló ń dùn ẹ́ kí ló ń bí ẹnu pé bàbá yìí ò sin ọmọ kí ló ń dùn ẹ́ pé kò sin ọmọ ẹ̀yin olórí burúkú tí ò bá ń ṣe pẹ́yìn àti dàrósà onípìkín coffin dàrósà onípìkín coffin tí ò bá ṣe pé ti jọ plan ẹ dàrúṣà pé àwọn àáfàá wọ́n fáwọn Mohbad torí ẹ̀ náà ṣe dé fìlà fún àáfàá fáwọn Mohbad ẹ pé àáfàá yẹn dè ní pé kí ó tó ṣe fáwọn Mohbad àáfàá ti fáwọn Mohbad ó ti wọṣọ fún wọ́n ti wẹ̀ fún dàrúṣà lọ sọ́dọ̀ onípọ́sí wọ́n ní kò sí pọ́sí àgbàlagbà Mohbad mm, dàrúṣà lọ ra pọ́sí ọmọ ọdún márùn-ún pikin coffin ó mú pikin coffin ọmọ ọdún márùn-ún ó fi sí ọmọ twenty six years old ẹ wá fún orí ẹ̀ mọ́ bẹ́ẹ̀ dàgọ́sà bó ṣe máa ká ẹ bí ẹja kíká nìyẹn bó ṣe máa ká ẹ bí nìyẹn lọ́jọ́ tó bá kú ṣọ́ọ̀tì ẹ̀ bá rí ẹ ká ni. ó máa wò ó máa ní accident kan débi pé wọn ò ní rí ẹran kékeré mú lára ẹ. abẹ́ ẹ̀gbọ́ya ẹ̀ bàbá ló pa ọmọ ìyá Mohbad tó fojú ẹ̀ mọ nǹkan tó pa ọmọ yẹn tó mọ. ìlọsẹ díẹ̀ ni mo ti ń gbọ́ ọtí pọ.